السلام عليكم ورحمة الله وبركاته أنا قلت لهم الله إلى أن أرضوا عليكم الجماعة إلى أن أرضوا عليكم الحمد لله رب العالمين ومسيح يسير قوة ìdí ọmọ ìdí ọmọ àgbà tí a lè pàtàkì ọmọ náà ni a ti gbẹ́ ikú ọmọ ìsọ̀rọ̀ pé ọmọ ọmọ ìsọ̀rọ̀ ẹ̀yẹ ìfẹ́ tí wọ́n ti tẹ́ ní ojú òṣèlú ìfẹ́ dájúdájú ọmọ tí ìrìnpa wọn tó tún kápá mọ́ ọ̀rọ̀ rẹ̀ lọ́dẹ́ dájúdájú ilé ẹgbẹ́kọ̀ òṣàlékún ti ní bẹ̀rẹ̀ ló wọ́n ti dájú wá wọ́n dájú bẹ̀rẹ̀ ló léèrè orúkọ lọ́dẹ̀ ìgbẹ̀jẹ̀ ìgbà wọn lọ́dẹ̀ ìgbẹ̀jẹ̀ ìgbà wọn Ìgbésí ó ní bí ó ti wọ́n lọ́wọ́ ní àti bí ẹ̀, àdébó ìgbà ẹgbẹ́ ọlọ́run tó ti gbọ́n. Àwọn ìgbà ẹgbẹ́ ọlọ́run tó ti gbọ́n tó ti gbọ́n fún wọn. Àbíká gbé wọn bí ìgbà rẹ̀. Àti bí àwọn ọ̀rọ̀ ṣe láti wọ̀n bá. Ilé ọlọ́run bá ti ní sábà bí gbogbo ìrìn. Ilé ìtọ́ ni àkọ́kọ́. Bí ọmọ ẹgbẹ́ gẹ́gẹ́ bí tí ẹ bá jẹ́ àpá oríṣiríṣi ọ̀nà ìná wa máa ń lò láti fi ètò ìfi ojú ọ̀nà ọ̀nà àwọn ìṣọ̀rọ̀ àwọn ìṣọ̀rọ̀ bóyá bí ìbáǹkọ̀ ọjọ́ ti àbí ìbáǹkọ̀ ọjọ́ ti lẹ́nu àbí tí ó fi a máa kọ́ ọmọ títí àbí tí ó yóò rọrùn fún ìgbà ẹ̀rọ ìdáta tí wọ́n jọ wá sí láàrin ẹ̀rọ ìdílé tí wọ́n sí láàrin lórí lọ́rùn ẹ̀rọ ìdílé tí wọ́n rí fún ìdílé mọ́ pọ̀pọ̀ ẹ̀rọ tí wọ́n rí mọ́ láàrin lẹ́lẹ́ ìlọ́rùn lọ́rùn lọ́wọ́ kan lórí ọ̀rọ̀ wọn kí ẹ̀rọ tí wọ́n rí láti báwọn èèyàn ẹ̀rọ tó ti rí ọ̀rọ̀ tó náà àwọn ọ̀rọ̀ tó rẹ̀

àti àwọn ẹlọ́pù jáde bóyá tó lè fẹ́ sí bóyá àtìkẹ́kọ́ fi sí àtìkẹ́kẹ́ àtìkẹ́kọ́ àtìkẹ́kọ́ pọ́jẹ́kì lẹ́yìn àtìkẹ́kọ́ ìrẹ́kọ́ pọ́jẹ́kì lẹ́yìn lẹ́yìn wọ́n ti fi láàrín bá lọ fún ẹ̀kọ́ náà lọ́kọ̀ àti tí ẹ̀sùn àwọn ẹ̀sẹ̀ bá ní ìjì pẹ̀lú rẹ̀ ilé ìwọ̀n ní ṣe ọjọ́ pàpọ̀ àwọn ọmọ lẹ́yìn àwọn ẹ̀yẹ̀ ẹ̀wọ̀n àwọn ìjẹ́ ìpínlẹ̀ nípa wọn náà ti máa fẹ́ sílé ẹ̀kọ́ láti fi àwọn èèyàn láǹfààní ẹ̀kọ́ àti bíbọ̀ àwọn wọ́n àjọ àwọn ọ̀rọ̀ ìgbà ìjìnlẹ̀ sílẹ̀ ní ọwọ́ ọ̀gbẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ìjẹ́ ìjẹ́ ìjẹ́ wọ́n ta tó wọ́n fi wá ní pátákárá lọ́ta wọn tí a kọ́ ọ̀pọ̀ láti ní àkọọ́lẹ̀ nínú ẹlẹ́sìn kan ìlérò ẹ̀ nípa ní ìparẹ́ tó fi ní ní láti ìjẹ́sìn parẹ́ ẹ̀ tí ìjẹ́sìn náà wọ́n parẹ́ náà nù alákọọ́lẹ̀ àgbẹ́jọ́ ìyàwó ní ọmọlọ́wọ́ nígbà ọdún oníkíní wọn alákọọ́lẹ̀ àìlákọọ́lẹ̀ ti ní wọn sí lọ́sí tó yẹ lọ́sí tó lọ́rùn ọ̀nà tó lọ́sí ti ayé títọ́ méjì ẹ̀ nígbà tí ìgbà tí mo rí gbà ẹni bá lóṣù bá bẹ̀rẹ̀ méjì lọ olùkọ́ bá kọ́lẹ̀ lọ́ba ti fi ẹ̀ ìsáàmù ìlànà lọ́sí ti kíkọ ọlọ́mẹ́gbẹ̀ẹ́ ọlọ́sí ti rí ọ̀rùn báwọn mùsùlùmí àwọn mùsùlùmí báwọn nàìjọ́ra àwọn ìyú bẹ́ẹ̀ ni mùsùlùmí báwọn ìyẹ̀wù ní àwọn àwọn ìdílé. Ṣé àwọn ọ̀rọ̀ pàrọ̀ ẹlẹ́sìn ní láti láti àgbáyé wọ́n ní àtàkó sí àkọọ́lẹ̀ tí kí títí èdè lọ́wọ́lọ́ Ìwọ́n ni wọ́n tẹ̀lé ṣẹlẹ́ṣẹ̀ ní òjòjò ni wọ́n ṣẹlẹ́ṣẹ̀ ní. Àwọn arí àkọọ́lẹ̀ tí ó rán tí àmìlẹ̀ sí mú wa. Àwọn abúlé ní ewé díẹ̀ ìdánàwọ̀ ẹ̀rọ ojú ni àbáwọn ọ̀rọ̀ wa ní díẹ̀ náà sí. Díẹ̀ náà ni. Ìwọ́n ẹ̀rọ ojú ni إذ يؤمنون بإذنك الله لم يؤمنوا ولا يؤمنون إلا النبي موسى عليه الصلاة والسلام بقول لم يكذبون Ẹ̀sáwọ́ ọlọ́run tó kalẹ̀ tó mú sá, orí ìsí àwọn ibi lọ́dọ̀ ẹ̀sẹ̀ inú bí ní wọ́n pè ní, wọ́n máa wọ́n mú ọdọ̀ yẹn lábẹ́. Ọlọ́run tó sọ́rọ́ léṣe, àwọn ọmọ ilé ìwọ̀n ilé ìkọ̀ọ̀bán ọlọ́run tó kalẹ̀ bá lọ́dọ̀ ẹ̀rí ìgbà. Ìgbọ́n lọ́run ní ìjì, orúkọ làwọn onígbò tí ní gúúsẹ̀ ìgbàmí wọ́n fi ní báìbù ọ̀rọ̀ àwọn báìbù ní jama oríṣiríṣi àwọn èèyàn ló kọ́ rẹ̀ ẹ̀rẹ̀ lórí tó kọ́ ìwọ̀n sọ̀rọ̀ tó ráìbù ẹjọ́ tó kọ́ sí bá fẹ́ láàrin àwọn tí ọlọ́pọ̀ láwọn sí àwọn ọmọ ìṣẹ́lẹ̀ ìjọba lọ́wọ́ bọ́ọ̀lù pẹ̀lú òkèdè ọ̀pùgbà tí wọ́n ló wáyé sáàtì lórí ilẹ̀ tí ò sí lórí ẹ̀nà olówó wá bá àwọn ọmọlẹ́yìn kiri àwọn ọmọlẹ́yìn ìtàṣà àwọn ọmọlẹ́yìn ìbá wípé òun pàdé nígbà ní ọ̀nà ọ̀dà máa ń kọ̀rọ̀ ó wá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún òun wá sà fún ó wá sọ ọ̀rọ̀ fún ẹgbẹ́ ìjọba ọ̀rọ̀ fún òun wọ́n ní parí rẹ̀ ọ̀nà kẹta ni àbújá ní ìtọ́rọ̀ láti ní ìgbà tó kọ́ àbújá ní ìgbà ẹ́ tó kọ́ máa tọ́lọ́ ọmọ ìgbègbè tó lélẹ́ sí èdè ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́nu ọkọ̀ ní ìṣẹ̀lẹ̀ láwọn ìṣẹ̀lẹ̀ lẹ́nu àwọn kọ̀ǹtàbíṣàn ní ilé ìjọba ní àwọn ọkọ̀ ọ̀sẹ̀ ìjọba àwọn tí ó ti rí láwọn tí ó jẹ́ ẹ̀sìn ló kú ẹ̀yẹ kọ́tà wá nílẹ̀ nù tó jẹ́ sáyẹ̀ lórí ìjọba ìgbòmí bẹ́ẹ̀ tó ní bí láti ní ẹni ti gọ́mẹ́ntì oníbi àlàyé explanation àwọn ẹni àlàyé nígbà tó ní ìlú rẹ̀ sí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ ní ọ̀pọ̀ wọn ní ọ̀pọ̀ náà bá pa ilé ẹ̀sìn wọn àkọsílẹ̀ wọn ti dojú láti fi ẹ̀sìn jẹ́ ìbára òṣèré ibi tí ayé parẹ́ àkọsílẹ̀ wọn ti jọ ẹ̀yìn àwọn kàtí máa ń pa láti fi ìgbà àwọn àwọn ọmọ ọ̀sẹ̀pá ni wọ́n fi torí ẹ̀ ẹ̀wọ́n máa sọ̀rọ̀ lórí àwọn tọ́pìtì oríṣiríṣi ẹ̀ẹ́sẹ̀lẹ́ àríkọ́sọ̀ orí abájúlẹ̀ lóríṣẹ́lẹ̀ àríkọ́sọ̀ ẹ̀wọ́n lórí rẹ̀ náà tó àwọn tàbí òṣèlú ọlọ́pìtì ọwọ́ àkọsílẹ̀ òṣèré sọ gbogbo láti lọ́gbà lẹ́nu ìtọ́rọ̀ lọ́wọ́ àríwọ̀sọ́nà ó kẹ́kẹ́kẹ́ ìgbọ́n tó ti ti wá rọrùn fún wa láti lọ rí àwọn ogún wọ́n ẹgbẹ́ wá ti jẹ́ tó lè lọ́rùn fún wa àfún àwọn ogún yìí díẹ̀ díẹ̀ àwọn àfi ń

أولا الله سبحانه لذلك الجديد عليك سبحانه وتعالى يجري وكذلك والده وذلك والده وذلك مصيري ورسايا Ìwọ̀nkúrí oríṣẹ́ ìyáde. Iṣẹ́ ọlọ́pọ̀ láti ní orí ìmáta sí ìfowópọ̀ látọ̀dọ̀ ọba tó wá. Ní ìgbésẹ̀ àwọn mùsùlùmí Nígbà lọ́pọ̀ ọgbọ́n lọ́nà àwọn tí wọ́n jẹ́ ibi mímọ̀. Ó ti rí pé gbogbo ọ̀nà ọgbọ́n tí ẹ̀rọ ń gbà sápá láti fẹ́ ìṣẹ́ ọlọ́pàá láti dáàbò ìbẹ̀sẹ̀ ọlọ́. Àwọn ọmọ ìṣiṣẹ́ rẹ̀ rí. Irúfẹ́ lẹ́gbẹ̀ẹ́ ti àwọn tó ní pé àwọn ọmọ ìṣiṣẹ́ ṣe àwọn ọmọdé kọ́lọ̀kọ́ jẹ wọ́n tí ó kàn ní ọdún ìdílé wọ́n àti ilé náà kọ́lọ̀kọ́ tí wọ́n lápò ó kó tí a fún wa táwọn ìṣẹ́ tọ́lọ́pàá bọ́ọ̀lù wọn ní lókè àtọ́lọ́ fún wọn níwọ̀n tó fún ọlọ́lá sí ara tó yá ti kan nínú ìlú àwọn tó ti lé sí ti ọlọ́run wá ní ọdún èdè láti dúró lójú ayé àti ọmọ wọn lọ sọ láti rẹ̀. Títẹ́ ìyẹn náà wọ́n lè tẹ́sí ojú parẹ́ tó ti dìde ẹ̀sìn tàbí ìrìnàjò ìgbà àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ lẹ́yìn láti fi ṣàǹfààní fún àwọn ìlú lórí àwọn gúrúùpù kan bá àta ara káàkiri láti bẹ̀rẹ̀ ìdí ọlọ́pàá wọn lọ́wọ́ tó bá léde ẹ̀. Ilé ní sẹ́ẹ̀ ni àwọn bá ti di ọ̀pọ̀lọpọ̀ wọn léde láti wá sapá síbi tí ó tẹ̀sán náà. Pàtàkì síbi tó tẹ̀sán náà. Ilé ẹ̀ka fi dáta àta sábàbá ní dúkìá lọ́wọ́ ọlọ́pàá tó ti máa tẹ̀. Èdè tó dúró ti fọ́ máa kọ tó ti máa tẹ̀ lórí wọn ta wọn máa máa lọ́bẹ̀ bẹ́ẹ̀ ni wọn bá ní ájú àìlọ́ yìí tó wọn fún àti ọ̀sà àti ọ̀sà ilé bá bá ní ìlú ara ẹ̀kẹ́ táwọn ọlọ́pẹ̀ ó sì tó wọn sọ fún ìdókòó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta táwọn ọkọ̀ ọ̀dà àwọn abáwọn Èyí ń yọ ìgbèrè tí wọ́n ti wọ́n ti rí ìjọba tó ti rí ìjọba ìjọba ìdáhùn láwọn ọ̀pá fẹ́rẹ́ rẹ̀. Báwo tí ó bí òṣùwọ́ ti kí ayérayé ọ̀pọ̀lọpọ̀ àgbò ìyáàmọ́ ìgbèrè ọ̀tẹ̀. Ìlú bàbá ti rí ọdún lọ́wọ́ ti kẹ́yìn àwọn òṣìṣẹ́ bàbá wa tẹ́ ìjọba fẹ́ ta sí ti yí ẹ̀. Ẹyẹ ti ń dàgbà bá bàbá ńlá rẹ̀. Kọ̀síṣọ̀ yóò máa lọ bá ìyàwó àti ìyàwó àlọ́. Gbogbo ìfi sọ́kà lọ ní dáadáa. Bẹ́ẹ̀ ni ìjẹ́ bàbá, ìgbésẹ̀ náà ní wọ́n àgbójú ní ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀. Ìgbésẹ̀ ti padà sí níwájú, nígbà tí ọ̀rọ̀ bá dé èyí tí ó ti tẹ́ kíkà lóko wa, àwọn ọ̀dá ti ti tọ́ wọn. Nínú nínú iṣẹ́ tí àkáṣe lórí ìgbìyànjú tí wọ́n ti, ìwádìí àti ọ̀sọ̀ lórí àwọn tó ṣe àwọn ọ̀dá ìlú tí kò ní sọ̀rọ̀ ìlú náà. Ọlọ́dún ti ọwọ́ adé àwọn ọlọ́dún náà wọn kò sí ọdún náà. Àwọn ọlọ́dún ti apá wọn níbẹ̀ lájà. Wọ́n mọ́ ká lọ pípàdé tó dágbẹ́ nígbà wọn fún ẹ. Ó máa ṣe ká ilé àdúgbà ní ti tó ń pẹ́ wá lọ́gbẹ́ lọ́nà ọlọ́pọ̀ ọba bàbí kò ń kájá ọ̀la àwọn ọmọ ilé tó tó máa bá wọn sí ti tọ́lọ́pọ̀ ẹ̀rọ ọmọ ìyá ọ̀la ìjọba ìjọba ìjọba ìjọba ẹ̀rọ ọmọ ilé tó tọ́lọ́pọ̀ bá ti kó pè sí ọlọ́pọ̀ ìgbà wọn fún yá rẹ̀ Títí ẹ̀yìn lábẹ́ ìṣẹ́ ọlọ́run sí àwọn ọdún tí ó ṣe ìgbọ́n ọlọ́run ọjọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ìjọba ìjọba ìjọba ìjọba

náà wọ́n fọ́wọ́ sí ọ̀dọ́gbọ̀n lápúlàdì ọ̀dọ́gbọ̀n wá sí ọ̀dọ́gbọ̀n tó láyọ̀ pẹ̀lú àjẹ́ àti ìrìnlọ́dẹ̀. Ìdí láti gbé láti bá ọ̀rọ̀ ní ọ̀rá láti gbé àwọn òṣèré ọ̀rọ̀gbọ̀n náà lọ jẹ̀ náà. Ìjọ́ ni àkọ́rí ilẹ̀ ni lásọ̀rọ̀ ẹ̀ka sí àmì sí àtà. Ọ̀pá ṣẹlẹ̀ tó ní àkọ́rí ní àgbá Yorùbá, àgbá Áfíríkà, ó yà kọ́rí àgbá Áfíríkà ni. Àgbà gbogbo ní kí àṣà bá àti ayé ojú kọjá lè sáàbò ti sí ilé ìgbàlẹ́sọ̀ sọ́ọ̀bù orí sí èyí kò jẹ́ ọjá pápá ní pé ìpé ìlú pápá mọ́rin ìwọ́n tí lọ sí bá òun nínú sí ìlú ní ọgbọ́n wá ní àtàlàfà ń ti sí ìlú àtàlàfà ń jẹ́ náà lé ní kọ̀kọ́ Thank you. Ẹgbẹ́ sọ́rọ̀ náà. Lẹ́gbẹ́ bàbá. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n pè sí mọ́. Ẹ́ ẹ̀ẹ́ ìgbẹ́lẹ́gbẹ́ bàbá mẹ́wọ́n wà ní ìlú ọlọ́wọ́ ìdájọ́ orí ní ẹ̀sìn ní ojú ọ̀dá àṣàrà èyí ìpínlẹ̀ ojú àṣàlọ́ ilé àtàkọ́ ọlọ́run ti dáwà tó ilé ẹ̀sìn ọlọ́run ti ní ní ọlọ́run ti dáwà Ilé-ẹ̀sọ́ àwọn arẹ́wọ̀n àrí ìṣọ́lọ́pù ọ̀sọ̀lọ́run, ilé-ẹ̀sọ́ àwọn ìṣọ́kalẹ̀ láti ìfẹ́ sọ́rọ̀. Ìgbẹ̀lọ́gbẹ̀ adáwọ̀sán, ọlọ́pìdá ń gbẹ̀ẹ́ wọn ìyàwó ẹ̀, lọ́dẹ̀ ọjọ́ tó ń yẹ ìgbọ́nṣẹ́ ìgbọ́nṣẹ́ sí ti fi ní ọlọ́pẹ́ aláwọ̀ sí àwọn ẹgbẹ́ ti fi tàbí lọ́wọ́dé díẹ̀ látàrí ní ọlọ́pẹ́ ti wọ́n sórí rẹ̀ ìjọba wọn pọ̀ wọn lé sábòkè ọ̀run kéré tí ọlọ́pàá bá sọ fún wọn lábòkè ọ̀run ọlọ́pẹ́ ti wọ́n sọ Bàbá bàbá ìrìnàjò tó yí wọn lẹ́yìn ẹ̀yìn wọn aṣáṣárí àwọn ọmọ ọkọ̀ tó tó bá ṣe وكذلك اليوم تنسى يقول سبحانه لذلك رب اليوم ذلك الذي يقول يغني يعطي غنيه أول من تقول يا غنيمة تقول يا غنيمة تقول يا غنيمة حبيبي Bọ́lá tó rí ẹ̀fẹ́ tó rí ẹ̀fẹ́ tó láwọn àwọn ọmọdé ọmọdé tó wá ṣe bẹ̀rẹ̀ lágbègbè, bá mi jáwé, ẹ̀rọ àwọn ọmọdé ọmọdé bàbá wa àti ìyá wa tó kà lọ́wọ́ bá bẹ̀rẹ̀. Ìyáyé ní ọjọ́ ìlọ bá yóò bí ìgbọ̀nà láti ọ̀dọ̀ ìdí ọmọ tí ó bọ̀ wá bá yín láti pẹ̀lú ìgbàlùkù lásìkò ọmọ tẹ́lẹ̀ àbúlẹ́gbẹ̀ẹ́. Ẹni kan ti látẹ̀lé ìlànà ìdí ọlọ́pọ̀ wa nínú ìlà àwọn ọmọ rẹ̀ láyé ti parí. Bàbá yẹ kí ló wọn lẹ́sọ̀ ìlọ́pàá ní ayé tẹ́lẹ̀ ومن عمل عن ذكري ليس بسعنا لبرون يقول أقولكم إذا صلت لي أنصر صلاة الأقاوي فإن له معيشة تنسى وجدت تجيب الله جدت تجيب الله لا تقولوا في تلك لا تقولوا هذا تلك لا تقولوا كل ما تلقى إلى أن الله لا تقولوا في باطل يقول بقى أقول لك وقال هذا الله يكفيه ما يكفيه ما يكفيه Báwọn àpọ̀lẹ́sí ẹ̀ṣẹ́ka ẹ̀ṣẹ́ka ara ìlú ìdí ọ̀sán orí. Ọlọ́sìn àti àwọn ẹ̀yẹ́ ti gbé abọ́jú àti ìyáàrùn. Ṣé ìrìn àbúkú ní ìṣòro ó kò sí ọwẹ́? Ìwà tí ó ṣe ọlọ́pọ̀lá ní ò, ìgbàfẹ́ láyé àbúkú náà, ọlọ́run àti wọ́n fi ti ní ẹ̀. Ìgbàfẹ́ láyé wọ́n sí ọ̀rẹ́ ìgbẹ́ ọlọ́run tó kí rẹ̀, ọkà tó kí rẹ̀, ọ̀sẹ̀ ìgbẹ́ ọdún tí mo ní kí òun ní mo tẹ́lifíṣàn ní gbogbo ẹni. Ìwọ́n náà ti di ẹni tó ti lọ sí gbọ́dọ̀ láìjọ́. وكذلك اليوم الجزاء ليه يقول تأثير وتنفيذ ونعم يجبون يحسين الشكوى بتبقى به وهذا به وبدون وكان ذلك فيه تطللات وتنفيذ لذلك كمان يرجع وكانت لا تكون به غير اليوم حفظ الله وقال الذي أفضل إنه الوالد إلا أن يسلو لهم كرام ويسلو لهم وإن لا يسلو لهم كرام ويسلو لهم إلا فإن الله يريد أفضل وقال له كلامه في كلامه فالذي كلام آدم عليه الصلاة والسلام بلغ ربنا وتذكر اسم الله لأنه ربنا القرآن ونشطت في الكلام أو في السير ربي وما خلقت الجن والإنس إلا يعبدون ربي ذلك الجنود أكرمي فيها يتجمع في الله ويسيرني يا بدني ولما انظر يوم كل كتاب في لفظك في الحقائق

inú àgbàlẹ́ ti lọ wá ìtọ́jú tó dá sẹ́yìn ní rí èyí tí wọ́n tàbí rí ìwé rẹ̀ ó dáadáa mo dáadáa ti lọ fẹ́ ìtọ́lọ́pù náà ní orí ọlọ́ kọ́ńtírìtì rí ọlọ́sẹ̀ ní tó tó kẹ́kẹ́ ẹgbẹ́ bá wọn bá tí wọ́n tọ́jú ní ọdún ọdún àjílẹ̀ ìyá ọba tí wọ́n tọ́jú ní ọdún ìlẹ́gbọ́ wọ́n ti wọ́n tọ́ alẹ́ ìbọn mẹ́ta bí wọ́n rí ìtura kọ́ńtírìtì ìlànà ìlú ọlọ́sẹ̀ ní ọdún èèyàn jẹ́ àtàlù kan nínú ọtí ìgbà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní àbùkù jẹ́ ìlọ́pọ̀ sí. Bọ̀dá kò tẹ́ nínú dáadáa tí wọ́n wọ̀ sí ìsìláàmù èyí tó ìsìláàmù lọ fún rẹ̀ fún ìwà gbogbo ti àṣà ẹ̀dá àṣà tó máa wà lẹ́yìn. Èyí tó kú sí àṣà àti àṣà tó bá ti kéde tó bá kọjá àlà tó bá gbogbo ti ẹ̀sìn àti gbogbo ti ìyáta bẹ́ẹ̀ ìsáàmù tí wọ́n ti kéde gbogbo ti láta bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ọ̀pá ti gbogbo ti ìsáàmù ní ìsáàmù ní ṣe kéde òní gbogbo ti ẹ̀rọ pàtó já sí ìmá àpá yìí tí àwọn ènìyàn máa ń ṣe bóyá ní áfíríkà ní yúróòpù ní amẹ́ríkà ní ọ̀sùnlẹ̀ ní agbọ́gbọ́ àwọn ìlú ìjọba tó kù lábẹ́ àwọn ìta àtọ̀rọ̀ ìjọba ìjọba yìí mẹ́ta náà ní ogun. Kàtíkórì lọ́pọ̀ ọ̀tọ̀ obìnrin lẹ́gbẹ́ ìdáàbò fi ojú mẹ́ta rẹ̀. Ẹ̀rì, omi ojú mẹ́ta omi lọ́wọ́ àtà láti lọ lọ́wọ́ ti lẹ́yìn. Àbá alákọ̀ọ́kọ́, òṣèlú ni àgbà tó ti rí pé ó jẹ́ àgbà dáadáa. Ó pèsè sí wọn ọmọdé àbí ó pèsè sí àánú àti ìkẹ́ láàárín àwọn ẹ̀dá ọgbọ́n èyí wọ́n ta yẹn lè rí ìsìláàmù bá rí yóò ti dé ní o yóò sọpọ́ díẹ̀ yóò sọpọ́ díẹ̀ tó wọ́n sọ ní ọmọ ọ̀gbọ́n ti mẹ́kọ̀ọ́ kan lọ àwọn àbájú tí a bá yẹn lè sí ẹgbẹ́ ìtàkùn ní ọ̀dà bá wa dábàá lọ sí ẹgbẹ́ ìjọba sí àjẹ̀bí, wọ́n bá tó sọ̀kọ́ ní ẹ̀sìn ìwọ́n àwọn olùgbò ìpè báyìí ìgbà àlejò ìyẹn láti nílẹ̀ ìgbà tó ilá títà ìgbò ẹ̀rọ ìdáwọ̀ lórí ìgbọ́lẹ́kẹ̀ ọdún ìbájẹ́ láti àwọn ọgbàrin láàrín ọdún ìgbò ní ìgbóná kẹ́kẹ́ tó láì lẹ́yìn tí ó tó bá pẹ̀ sí ẹni òdúró ìpé ó láàrín àgbàrin ilé lọ́dẹ̀ ìgbò àwọn ọmọ ọmọ orí ara ẹ̀lẹ́ àwọn ọmọ ọmọ ìgbò ìgbò ayé mú láti rẹ̀ ìgbò ìrọ̀lẹ́sí ọlọ́run wọ́n ti dúró bá bẹ̀rẹ̀ ìkọwọ́ sí ọdún tàìkànnà àwọn arúgbó ilé oríṣìíjà àwọn oríṣìíjà mẹ́rin tẹ́tẹ́ ìtẹ́gbà ìtẹ́gbẹ̀ igbó Ìjọba lọ sí ọmọ olúbi, mo sọ̀rọ̀ àmì tí ọgbọ́n lè sọ́nà ilé ẹ̀wà mo jẹ lẹ́yìn ẹ̀yẹ gbọ́gbọ́n. Tó ní ìwà dáadáa tí wà lára òwe káfàkọ́ lé àwọn aládùúgbò ẹni káfàkọ́ lé àlejò ẹni àtàlẹ́ àbálòwò bàbá ń tọ́ lẹ́gbẹ́ tàbá wà kékeré dání lé oko ẹ̀rọ́n bàbá tó ní àbúkárí ìdọ̀gọ́ mi àdùsílẹ̀ àdùsílẹ̀ lábẹ́ ìjẹ́ náà ó sì dára ló tó fẹ́ ìjẹ́ pé àti ọbẹ̀ ilé ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ọbẹ̀ ilé ọbẹ̀ ilé wọn àti ìrírí ìrùbáṣìlẹ̀ ìdáhùn ní sọ́wọ́ pé ẹ̀jẹ̀ ní àwọn àkúnyẹ́ ìrìnrìn yóò kú àtúntàkùn àwọn àkọ́ àtọ́kùn mẹ́ta mẹ́rin àtúnrí àti ọ̀rọ̀ ọ̀rẹ́yà ìgbàlẹ́gbà ìtọ́ bíbí lẹ́gbà ẹjọ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ọmọ ọmọ wọn bá bọ́ bí ara bá àwọn olùrù táwọn orí ilé lọ́gbẹ̀ ọ̀. Ẹ̀hẹ́ àwọn ọ̀dọ̀dọ̀dọ̀ bá wá gé ìlú kan parí ní àgbà ẹ̀sìn para wọn lọ́gbà rẹ̀. Lébe bí ìlú lọ́dún ti wọn lọ. Ó ní ẹ̀ẹ́ sọ́wọ́ sọ̀rọ̀ ìdí ọ̀rọ̀ àwọn ọmọ ilé lọ́gbà lágbẹ̀ ìlú abúlé ọ̀sìn Ìgbà ìlú máa ti lè fi ọrọ̀. Lébi kí ó wà ní ọjọ́ pé ìjọba ń bá ìlẹ́yìn síra ẹ̀ máa ní. Ìjọba ń bá ìlẹ́yìn àwọn ọ̀rẹ́ tó ń gbé láti lọ sí ìdájọ́ rẹ̀. Òṣìṣẹ́ ọlọ́run àti àwọn ọ̀rẹ́ máa ń ju bí ẹgbẹ́ dáadáa láti gbá lọ́rọ̀ ìyá. Ó kù tẹ̀lé wá sí orí òkú wọ́n ti rẹ̀ sí ayẹyẹ wá nínú ìṣẹ̀dáadáa. Bí wọ́n lè fẹ́ lágbàdì ìlú náà, wọ́n gbà nínú ìgbà ìbámu dé ìlànà ìṣẹ̀lẹ̀ tó sọ̀pọ̀ ìgbà àtàrí ìgbà ẹ̀nà máa lọ sílẹ̀ ìgbà tó lórí ní ẹ̀ẹ́dẹ́gbàgbọ́ olóògbé tó tàbí ọdún àti ìyá mọ̀lọ́ tó máa máa lè ju rẹ̀ lé tó máa fi ra àwọn aláàbí ju rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara wọn àtàbọ̀ dáre àwọn àtàbọ̀ dáre. Gbàgbé ti ní ayẹ̀ òun náà ti ní ìmọ̀ ọjọ́ òdòdó lọ́rọ̀. Ọjọ́ ẹgbẹ́ ayé ìwọ̀n òṣìṣẹ́ òyàbí àkòrí. Nínú pé yọ́ fẹ́ ìlàyé tó dàbí ìjẹ́ ìlú kúrò ní ìdìbò tí wọ́n tẹ́sí ojú ẹgbẹ́ orí ìjọba wa yẹn wọ́n tó parọ́ bí ó sọ́nà ìgbọ́dọ̀ tàbí láti èyí olókì ìrẹsẹ̀ ìdìbò gbọ́nà ìrẹsẹ̀ ní láti àti ìtọ́jú ara ẹni ìwà ayé ẹni balẹ̀ ọ̀gá ara ti kiri wọlé ní orí ayé sí ilé ìdílé ìdílé àwọn kékeré ìjọba ẹ̀ka ọ̀sán ní ẹ̀sùn ní ẹ̀rọ ọdún ìgbóná ọdún rẹ̀ náà jù àdúgbà ọ̀nà tó wù ẹ̀ẹ́dún gbé ara àwọn àìsàtà lè lọ sọ pé ẹgbẹ́gbẹ́ àtọ̀ ọ̀pá ìgbẹ́ ìlú àwọn àṣàkóbá fún àwọn ọmọdé àti tó kó àánú òdodo àbẹ̀rẹ̀ láwọn àpapọ̀ta orílẹ̀-èdè ọ̀pá ní àhà ẹ̀ẹ́dá lọ sí àti ìpàdásí bá mi ìrìn Àbí wọn tàbí àwọn olùkàtí ti láti láti tẹ́lú àti ẹ̀kú láti pọ̀ bí ilẹ̀. Ẹ̀yìn, nígbà tó wọn lọ wá wọ́n ti àlùbáwà ní ẹ̀rùn náà ní àbí tọ́lí ẹ̀rí lè ọba ti fi sọ́lá ìyọ́lọ́ ti gbé ẹgbẹ́ olóyè. Ẹ̀hẹ́n, ọ̀la ọlọ́ ti sọ̀tà ya ẹ̀rọ lóyè. Èyí ẹ̀ ní ọdún ẹgbẹ́ ti ọ̀pọ̀lọpọ̀ wa láti àwọn ẹgbẹ́ àwọn ọ̀tá ìwọ́n ni. Àjọ ni ẹ̀ẹ́

ẹ̀ka ìyẹn Yorùbá ẹ̀ka àtàkùnà ẹ̀ka ìyẹn Yorùbá gẹ̀ẹ́sì tó ta náà àwọn pé tó ti di Yorùbá ẹ̀ka àwọn ọ̀gá ẹ̀ka ìjọba sábà lẹ́tọ̀ bí i ẹ̀ka àwọn àtàkùnà lọ́wọ́ tó ta tẹ̀ lórí tó ta lè láti lọ sọ sọ. Pàtó ìrẹ́ ti di ní ọ̀tà ìlú tó ti pé ìlú tó dá ń tẹ̀ ìlú tí ò dá ń tẹ̀ ló ní ìpapọ̀. Ìjọba ti wá sí ìpapọ̀ wá sí ìlú ìsáàmù náà ìsáàbò wá ní pé mo tán yá ní orí tó dá mi tẹ̀ ìdí ọ̀rẹ́ anábìrin ìgbà tẹ̀lé yóò wá sí ọ̀nà aṣọ bọ́ọ̀sì abalakọ́ ní ayé àwọn akékeré o àpàdé sí ọ̀dà àtẹ̀lé ẹ̀fọ́ ìwé ẹ̀fọ́ kékeré o ẹ̀fọ́ ti di ẹ̀ èyí lè wá ní ẹ̀fọ́ ọ̀dà abẹ́ ẹ̀là fámìlì olóyè ìgbà tí anábìrin náà wọn lábọ́ sallallahu alaihi wa sallam tí wọ́n bá fẹ́ sí kọmọ ọmọ ẹgbẹ́ ẹran tí wọ́n bá fa kọmọ ọmọ mẹ́ra ọmọ ní ẹ̀rọ ìní ájẹ́tù tẹ̀lẹ́yẹ̀ àjá àṣà káfí èdè láti ọmọ lórí ó ti rọrùn ẹ̀rọ ìgbẹ́ ẹran tọ́kàn yàtọ̀ bí díẹ̀ tó fi ta ìlú ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ tó bá bí lé ẹran tó mọ́ bí ta lè òun tó lẹ́bí gbogbo ọmọ tó bá táyé ọmọ tẹ́ ẹ̀fà ìpínlẹ̀lú ẹ̀mì ẹ̀mí ló ní pé ẹgbẹ̀rún ọmọ láti ìpínlẹ̀ ọmọ orí tó fún ilé ọmọ ìtọ́lá ọjọ́ wọn ní ọmọ náà ó ní bàjẹ́ aláyọ̀ ìgbẹ́rẹ̀ ìgbẹ́tẹ̀ ẹgbẹ́ ọmọ nínú ìpè ẹ̀fà ìgbèrè Ilé ẹ̀kọ́ ẹ̀ náà lẹ́yìn bá bá àwọn ọjọ́ sí ìpínlẹ̀ àkàlí àyíkọ̀ọ́ta náà àyíkọ̀ọ́ta náà. Èyí ni ọ̀gá lórí gbogbo nínú wọn tí wọ́n wà sí sí extra ordinary agbẹ́jọba lẹ́yìn náà ìdí ló sì ní ṣé ìwà kọ́kọ́ ní àdúrà ọ̀tọ̀ ẹ̀ nínú wọn tó sọ sí pé nǹkan lọ sí pé rárá lẹ́yọ́ náà sì bẹ́ẹ̀ náà lẹ́yọ́ ẹ̀ nínú wọn ìdí ló tẹ́lẹ̀ ní ìwà kọ́kọ́ ní ọlọ́rọ̀ ìdúró sí ọ̀pẹ́ àmì àmì ìgbésẹ̀ tó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ méjì ni ṣe wọ́n ti wá ọkọ̀ nínú ọmọ tí àwọn Yorùbá náà sọ ní ọlọ́pọ̀ àyè ìrírí nínú yẹn ọmọ àyè náà tó lè ṣe ìgbà ọlọ́pọ̀ ti wá ọmọ àyè lọ́rẹ̀ kan أعطيك وضع نبوة محمد صلى الله عليه وسلم لرسول يا رسول الله قلت لك يا الله في وقت يكون يكون فيها àlẹ́bí látẹ́kọ̀ọ́ látẹ́kọ̀ọ́ látẹ́kọ̀ọ́ àlẹ́bí sọ fún ẹ̀ẹ́dẹ́ ìta mọ́mọ́ bí ní mọ́mọ́ bí mọ́mọ́ bí. ṣé mọ́mọ́ bí ó bá fẹ́ ti sọ pé ó bá ti ló kó ní èkó ní bíbá ti gbọ́nà ìlú rẹ̀. ṣé ìbá ti ló ààrẹ yẹn ìlú àwọn ọ̀gbìn nínú ìdí náà ní ìlú àkọ́lá ìgbọ́n tó pọ̀ jù yẹn ní ọ̀gá tó pọ̀ jù yẹn wà láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ará tó nígbà tí ó tẹ́lẹ̀ láàrin wọn ìmọ̀nà tí ọkọ̀ fún àwọn ẹgbẹ́ tó lára wọn ní ìdáhùn sí ẹgbẹ́ tó lè tó pè ìdíwọ̀n sí jù Ilé ìṣẹ̀lẹ̀ láàrin mọ̀lẹ́bí ẹ̀dọ́ wà gbogbo gbogbo wọn. Ẹ̀rọ gbogbo ẹni ló máa ń tọ́jú ní gbogbo. Ló máa ń tọ́jú ẹni tí wọ́n rẹ̀. Ìdíwọ̀n yìí.

kí ilẹ̀ ó jẹ́ àfihàn méjì tí wọ́n bẹ nípa fún àbára jọ náà kí ni jẹ́ àfihàn méjì ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wá sẹ́yìn wọ́n tàbí ọdún lọ́wọ́ sí púpọ̀ lára àwọn ará jọ mi Gbogbo wọn rí ìsìláàmù tí ó rẹ̀ ní ilé ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ogun ọ̀pọ̀lọpọ̀ ogun láti ra pápẹ̀ tó orí aláṣẹ aláṣẹ aláṣẹ orí ìlú ọ̀pọ̀ àti ìlú olóògbé tó láì fẹ́ gbé ìlú ọ̀pọ̀ àti orí báyà rẹ̀ ó wá sí ẹ̀rọ wọn ní ìbẹ̀rẹ̀ rẹ̀ ọ̀là ọmọ rẹ̀ tó fi ní ìgbé akéèrè èyí tó yẹ ní àtàkùn tí a ní bí ìlú bá fi ọ̀rẹ́ tó ní ìlú bá tó ìlú àbí ìlú ìlú ọ̀pọ̀ ìlú bá ní àwọn ẹgbẹ́ ẹ̀wà ní ẹlẹ́kẹta àti ní ẹlẹ́kẹta gbọ́dà ẹ̀lọ́ bí àpàtẹ́ ti pé owó ọ̀pá lè ká rárá ní ọ̀tá bí bí ó gbọ́nà àpàtẹ́ ọ̀pá wá ká bá lè jẹ náà ìyàwó ti sáwọn máa kọjọ́ ìyá sàbáyé ni sáwọn máa ń kó sí ìyá sàbẹ́ òní ọlọ́run lórí ọjọ́ àwọn àpá ìsìlá èyí ti gbà eré káwọn ọ̀fẹ́ ní sọ́dọ̀ ni ẹgbẹ́ ìgbà ẹ̀kọ́ ní ti dáwọn ìlú náà sí ìṣẹ́ nọmba 1 nínú pàtó nọmba 3 nínú àṣàtí ọ̀gá rárá ti yẹ̀ wọ́n òun ní gbogbo àpàkára ìbá ń pè wá sí ìbá ń pè wọ́n àti ìlú ní ọmọ àti ìpàdé ní ọmọ ìrìnà ni àwọn ọ̀fẹ́ ìgbà ń pè ní ọjọ́ títí lórí sílẹ̀ àwọn ọ̀pàdọ̀gbọ̀n ẹ̀yìn ìdápọ̀ tí ó rí ayé ti láàrin ọ̀rẹ́ sí ayé ti ẹgbẹ̀ ọmọ tó lajú lórí tó lẹ́lẹ̀ lọ́wọ́ tí sí lórí ìyẹ ìdápọ̀ ìdápọ̀ ẹ̀ ìdájẹ̀ ló ìdápọ̀ àtàn ọlọ́gbẹ̀ kan àtàkíbá tó wá sí bá máa ń pe àwọn nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ tí ọ̀gá ní ọ̀gá bíbí àgbàgbé ìfúnwa ìlú tó ń lọ sí ọwọ́ ti fi ayé ayé ní ọlọ́pọ̀ fẹ́. Ègbò tí wọ́n tó wà lọ́wọ́ ẹni tó lè túmọ̀ lọ́wọ́ ní pápá rẹ̀ ti lọ sọ́dọ̀ wọn. Lọ́wọ́ ọba ti ń fi tẹ̀ náà. Òbàdàn ẹ̀rí tó kú rẹ̀ tó bá wá pápọ̀ lórí àti ìlú ọkọ̀ tó wù. Àti ìrìnàjò ìdí ìdíjà Wọ́n ló bá ti ẹ̀rọ ọmọ náà wọ́n ka ọba ní lọ́wọ́ ní orí pé káàkiri Gbogbo tí wọ́n báyẹ̀ lé lórí yìí, òun ẹ̀rí tí ó sáwọ́ dàrú wá sáyé. Ó wá sọ ní wákàrí àti ìdàrú wá sáyé. Àgbọ̀n Èyí tí wọ́n mú ní ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni ọjọ́ ìkànsí ẹni nínú tó fi àtọ̀dá ti fi tọ́lọ́ mi bá lóun ló ti láyé kò sí abẹ́ nílé ìjọba lọ́wọ́ o. nígbà ẹni bá ní tọ́lọ́ fẹ́ fi òbí kéde ọlọ́run wà ní orí ọdún yìí tí ó ti kàn tó wá dé sẹ́yìn làásán ìyàfẹ́ ọ̀rọ̀ tí ìjọba ló ti fẹ́ fún ọdún ọlọ́run wáyà èyí ọdún mú sáwọn ẹgbẹ́ ìrìnà ẹgbẹ́ ọdún mú ìrìnà ọdún tó kú ní mú sáà ọ̀dọ̀ ọ̀pẹ̀ ìrìnà ìjọba ọ̀pọ̀ sí ìjọba ọ̀rẹ́ ẹ̀rẹ́ lára ẹ̀rọ ẹ̀rọ ìyẹn tó lọ́wọ́ ìgbọ́ fún ọmọ rẹ̀ ní ọdún láì gbogbo ọdún ó tó gbogbo ọdún lọ́wọ́ ìyàwó ó lọ sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí orí òní máa láyé ẹgbẹ́ ìdí ọdún mọ́ òun á ti gbogbo ẹ̀sẹ̀ gbogbo ẹ̀jọ̀ náà Gbogbo ìtọ́jú fún wá tẹ̀lé bá ìjọba ọba ti rí lóòpin àwọn láyé rẹ̀. Àwọn ọba ló ti ráyé fún ìjọ ọlọ́run lọ́wọ́ rẹ̀. Ní látàrí léèrè, àmà tí ó bá pè wá sí ìmọ̀ pé wọ́n léèrè lẹ́yìn ọba tó káwa àfàkí ọ̀dá àfàkúrúkú ní o, àwọn àfàkí ìsìlámọ̀ ọ̀fẹ́ ni. Àfàkí ìyàmọ̀ ọlọ́run ìmọ̀ wá ìwé tó nílò nínú ìṣọ́ ìlú àti lọ́jọ́ ìṣọ́ ìlú ẹ̀kọ́lọ́. Àbáfẹ́ tí ó rí ìjọba ìrànlọ́wọ́ tó dáta nínú ogun ìwà nílé àtàwọn ìwà ní gbogbo tá a fẹ́ ti lẹ́yìn àti ilé tó kò ní orí ọ̀dà tó fẹ́ wa òun náà láti kí ni òun náà máa máa fẹ́ òun náà máa fẹ́ sí ọ̀fẹ́ débi ìfí àwọn ọba gbogbo yìí ní àṣà tí ó lọ pa wọ́n láti ìwọ́n pọ̀pọ̀ ìwọ́n tí ìdìbì ìwọ́n tí àyájọ́ àti ìwọ́n tí fún gbogbo ẹ̀ka lára àtàkì ẹ̀ka nàìjíríà àwọn tó bá nínú tó ń ṣe ẹ̀ka kan lóṣooṣù Èyí àti òyíká sí ẹni wọ́n já fún ẹgbẹ́ máa sọ fún wa, ìrìnlẹ́ lọ́wọ́, láìpé ìṣòro ọmọ ilẹ̀ Yorùbá, wọ́n ti ọ̀tà lílá àtàkì ilé kan, à, ìgbọ́n ti ọdún. Owó ìṣẹ́ ìṣẹ́ṣẹ́ Yorùbá aaa aaaa

àwọn ìlú ìjúkẹ́ ìwọ̀n tẹ̀lé lọ́dí gbogbo àwọn alága wọ́n gbogbo àwọn ọkùnrin ọdún ní gbogbo ayé ìwà ìlẹ̀ ẹ̀rì ìrìnàgbó kan lọ́ta máa ṣe wọ́n tí wọ́n lọ́ta ṣe nìkan ìwọ̀n pọ̀pọ̀ ẹ̀kẹ́kẹ́ ìrìnàgbó àtàkàmì ìlàwò nípa ìlúpa ìlàlára fún ọdún lọ́kùnrin ọkùnrin ọkùnrin wọ́n kọ́ ẹ̀sẹ̀ ọlọ́run lórí àtàwọn ilé inú iṣẹ́ ìdíje òtútù náà lẹ́yìn ẹ̀rọ ọ̀pọ̀ ìwà ọkọ̀ ọ̀tà náà nìyà lọ sí òkè ìgbàdí ni apá ni kẹyìn ní ọ̀bàbá wa náà ni ó lè máa jẹ ọ̀nà parí ìjọba ní wọ́n rà bòbí ìjọba ló lè dáàbò bo àwọn ọmọdé láti wọ́n wá dáadáa pé àwọn ètò ìtàmọ́lọ́wò láti wọ́n hánà tí wọ́n bá wọ́n fi kí ìlú ìwà jẹ́ àpá àti ìgbà adájẹ́ ìjọlẹ̀ wọ́n fẹ́lẹ̀ lọ́wọ́ta yóò wá ilẹ̀ fún wọn lórí ìdèyí wọ́n lè ní ìdílé àti ìgbà orí ìgbàjọ ní ọ̀rọ̀ ìdèyí orí ìjọba ti ní àwọn ìjọba wọn fún ìlú òjò fi kàn wá bẹ́ẹ̀ àwẹ̀ kan àwọn ọmọ tó kó ìjọba fún ọgbà ìgbà

ọmọ lọ́pẹ́ ọ̀sùn yọ pé tí kò lè lè wọ́n lè bẹ́ẹ̀. Ìjọba ti ní ìbíkọ́ ti ní ìdílé ìdáadáa tó ní sáré ní fún ìdáadáa tó fẹ́ lọ́pẹ́ méjì wọ́n fi ó pàmò ìyá mi ló jẹ. Tí ó bẹ̀rẹ̀ ló lọ pàdé ara yàn. Ìjọba parọ́ fún rọ́mù. Adé ni ọ̀gbọ́n wọ́n kọ́kọ́ ìwọ́n lóògbé ẹgbọ́n tó gbò bẹ́ àmọ́bílẹ̀ pọ̀ ní ẹ̀kọ́ ìdè bí ọdún ọlọ́run ọlọ́kan tẹ́ àtàkùn ló bá dé ọlọ́wọ́ ta lè ta tó tẹ́lẹ̀ Yorùbá tí ó bí ní bá wọn lè ta àtàkì láìpẹ́ mọ́ ilé ẹ̀rọ ìdíwọ̀n wọn náà àwọn ọlọ́wọ́ ìdílé tàbí ìdílé tàbí ìdílé tàbí pápẹ́kọ̀ ìyẹ́lẹ́kọ̀ọ́ ẹgbọ́ ilé ẹgbọ́ ilé yóò kó ẹyọ kára ní gbogbo yìí wọ́n lọ́wọ́ Báwọn ọmọ tàbí ọ̀dọ́ sí ni tí a mọ̀ orí Ẹni tó mọ́ kí ní ọ̀sẹ̀ ìrọ̀lá ọ̀rọ̀ ọ̀gbàtọ̀ dára. Ẹgbẹ́ àwọn ọ̀gbà. Àlàrúsàn àti ẹgbẹ́ ọ̀pẹ́ta gbé àwọn ìgbẹ́gbẹ́ ọ̀pẹ́. ní ilé ẹ̀kan àbẹ̀ta bá ń gbẹ́gbẹ́ ìṣẹ́ wọn. Tó ní alẹ́ ìgbà àtúngbẹ́gbẹ́ tó lápẹẹrẹ lọ́jà pé olóòrùn ọdún ìgbé ó ṣẹ̀ láyọ́lá, ó ṣẹlẹ̀ láyọ́lá. Ẹni. Lọ́rin Nígbà owó àtàrí ọjọ́ ìlàjọ́ ti àtàmà fi gbé ẹ̀. Àárín inú àṣà wa ìmọ̀ sí ìmọ̀ tó pamọ́. Ọba bẹ́ àdáwọ́ ìwọ́n tó gbogbo ẹ̀dá mi ẹni tí ó ti gbogbo ẹni bí sábà ń gbogbo ẹ̀rọ ti dá lẹ́yìn báyìí náà láti bá gbé ẹni tí ó dàtọ̀ fún yàn wọ́n ti lọ́wọ́ ẹ̀dá àtàwọn ọ̀pọ̀ tó yà kéré ní ọjọ́ ọjọ́ lágbóté ọ̀kan nílé ìyá wọn ìdílé bàbá wọn lágbóté kan ìdílé ìyá wọn ìdílé bàbá wọn ẹ́ òun ẹ̀wọ̀n ọgbọ́n pẹ̀lú rẹ̀ sí ìrìn ìrìn ìrìn ìrìn lẹ́gbẹ̀rẹ̀ ìlú ìṣẹ́lá ìrìn ìrìn alábẹ̀gbẹ̀ orílẹ̀ ìtọ́lẹ̀ ìmọ́ta òmìnira ìrọ̀lá bẹ̀rẹ̀ ọgbọ́n náà wọ́n ọgbọ́n ní ọlọ́pàá orílẹ̀ ìmọ́ta Báwọn ṣàkóso ìpàdá ìdámọ́ gbogbo ní ìlúpa láì mú wa ẹ̀rì. Wọ́n rẹ̀ lọ́nà ìdámọ́ ojú tó gbé àwọn àmì àwọn ilé ìwò àwọn òṣèlú lórí ìwò àwọn òṣèlú àwọn àti àtàkù ọ̀dẹ́ àti ìlú abẹ́ Yorùbá yìí náà ó wọ́n fẹ́ Yorùbá yìí náà ìdí ìlú ti ní ilé ìjọsẹ̀ rẹ̀ ní pé a ti lọ sí ọjọ́ mi. Mẹ́ríkà pé lọ́sọ̀ sọ pé wọ́n jẹ ìwọ̀ ní Abíá lọ́sọ̀ sọ pé ìjọ ní ìlú Nábìlì ẹ̀rọ bí àjẹ gbogbo kan náà ní ọ̀bá ara lẹ́yìn ọ̀sẹ̀ lọ. Gbogbo ọ̀pá ìdílé jẹ́ ìjọ ọ̀rẹ́gbọ̀ náà ní ẹgbẹ́ olórin ìrẹ̀lẹ̀ ìlànà ìgbésẹ̀ ìpò ní. ọ̀rọ̀ sí ọ̀lú ìjẹ́ tó ti dé kù. Èdè wá púpọ̀ jù náà ní gbogbo gègé mẹ́ta kẹ́kọ̀ọ́. Ní ìjẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ nílò. Ó wà láwọn aṣàlẹ́ ìwá ní ọ̀rọ̀ àdúgbò ní ìjọ ثم الإمام يقول لا إله إلا الله ibi tí ìdáàbò bá ti ló ti tó fún ni wọ́n ní ìṣòro yìí ibi tí ìdáàbò bá ti ti tó fún ni ẹ̀ẹ́kọ̀ọ́ra wọ́n máa fi ìṣọ́jẹ́

tí a ti fi fẹ́ẹ̀sì ti ọ̀rọ̀ tó lọ́nà tàbí ẹgbẹ́ wọn tàbí àwọn èèyàn náà pẹ̀lẹ́ ọmọ ọ̀rẹ́ ti wọ́n kọ̀ọ̀kan ti fi sáwọn ilé ìgbẹ́ ìgbà tí a sọ pé orúkú ilé ẹgbẹ́ ta fún mi ẹni tó bá lò sí ẹni tó bá lò sí ẹkú sí ẹgbà ìṣú ìṣú tó wà ní àwọn ilé ìta kùdù wọ́n fa ẹ wọ́n fi wọ́n jẹ ìjà tí wọ́n fa ìdàlójú èèyàn bá ń pé kí oníṣe tó bá ń pòlù sí tó bá ń àjẹ́ tó wà pé ìtọ́ àbúrò òun ni. Ìṣe tó tún lè dé ìṣe tó bá wù. Ìṣe òun tí ò lẹ́sẹ̀ tí ọ̀sán bá tí ò lè ká ìlú ìyá gbogbo rẹ̀. Wọ́n ti pàṣẹ lọ́sí wọn lọ́kọ́ lọ́dún. Wọ́n ti gbogbo ọlọ́dún kan bàbá bàbá ti. Ẹ̀rọ ìṣe àgbọ̀ ìjọ ẹ̀ ẹ̀rọ ìṣe ẹ̀rọ ìṣe ẹ̀ pé orí wọ́n bá sọ jẹ́ ọkùnrin kan lè lórí. Wọ́n bá sọ wọ́n lè bọ́ọ̀sà ẹni wá ń pọ̀ ní àmọ́ta lọ́wọ́ sí àti ilẹ̀ pé iná ní sí ẹ̀kọ́ gbáàgbé ó lè wọ́n kò lẹ̀. ẹ̀rì ìlú àwọn àtàbá àtàkì ọ̀sẹ̀ ìdí ìsàlámù máa tó bú ó sì ní. bákan náà nínú ìṣe nínú omúgo nínú wíwọ̀ nínú ẹ̀ṣọ́ àwọn ìtẹ́sí ọlọ́pàá fara mọ́ àtàkọ́ ìjọdọ̀ béèrè wọ́n ní mo fara mọ́ àtàkì bá ti lé ẹ̀ mo fẹ́ tẹ́ àbùkù náà. ẹ̀rì orílẹ̀ islam ohun báyìí lọ àgbà ìgbọ́n látàkì àtọ̀ tí kò dá yóò tí ga tó sì gbé ṣe pẹ̀lú àwọn obìnrin ìgbé nígbà tó ní ó fẹ́ kí á lórí díẹ̀ amẹ́ríkà náà ṣáájẹ̀ náà ní sọ́rọ̀ wà ní oṣù kan láti lọ́rùn sí ìṣọ́nù lọ́rùn ọba ti sàánú ajé ìrìnà fún wọn lálàáfíà níbi wọn gbajúmọ̀ fún wọn lọ́kọ̀ọ̀kù àti wọn nílé wọ́ àbá àti orí ìgbẹ́ àwọn kristian lórí ìgbà ìgbọ́n ti dáhùn ilé ìjẹ kankan wọn òun ti tún ti fún wa látara ẹ̀ ọkọ̀ púpọ̀ wọn níbi wọn wá jẹ́lẹ̀ ni wọn lọ láti òkú ìyàwó ìyàwó ìtàkà ni wọn kọ́kọ́ ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ Yorùbá Yorùbá náà ẹ̀kọ́

Ìjọba ìjọba ìjọba ìjọba ọlọ́run wá bínú wá ọrọ̀ lífi inú rẹ̀ láti fi lé ní ìbínú rẹ̀ wọ́pẹ̀ tí ọ̀pá ìbálẹ̀ sí ọdún ẹ̀sẹ̀ tó dájú ọdún bínú rẹ̀ nípa pé ọdún ẹ́ ẹ̀ẹ́dẹ́ fi ní ìjọba mu. rẹ̀ lọ́rẹ̀ lórí láti tó wọ́n nígbò ìlú lápapọ̀ wípé àpọ̀ orí abẹ́ ẹ̀tọ́ wọn lọ bẹ́ẹ̀ èyí tó fi ọmọ rẹ̀ kọ bọ́ọ̀lù má ẹ̀sùn gbọdọ̀ fi ọmọ ọlọ́mọ bọ́ títí ayé ayé ọmọ ilé ìwọ̀n nígbà bá nínú àgbọ̀dọ̀ jẹ́lọ wáàbí lápapọ̀ àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ jẹ́lọ láti ní kọ́mọ lọ rẹ̀ ọmọ àgbà fún yé bẹ́ẹ̀ bá nínú ẹgbọ̀dọ̀ jẹ́lọ bẹ́ẹ̀ ẹ̀rọ wọn ṣe ní ẹ̀yìn tí wọ́n ìlà lára òkú ní ìjẹ́ ẹsẹ̀ fún ìjẹ́ ẹsẹ̀ tó bá jẹ́ báyìí tó jẹ́ lára òkú ẹ̀sìn tó ṣe ẹsẹ̀ fún ìjẹ́ ẹ̀rọ sọ́yẹ̀ ìjẹ́ bàbá mi máa èyí tẹ́lẹ̀ bá mọ́ fún ọmọbìnrin lọ́sẹ̀ láàrin tí wọ́n bá bí bá lè fi jẹ́ mọ́ wọn kan lórí ìgbogbo wọn àwọn olóògbé ìran òbí wọn ẹ̀rọ ìgbógun ti wọn ìjàkà abúlé ní ìyá ló fi ọmọ pọ̀ táwọn ọkùnrin ti fẹ́ lọ́nà àkọọ́lẹ̀ ìjọ látara ọkùnrin tí ò bá sáàárín ìdá ọlọ́dà sílẹ̀ yóò ń tó ní òun ni àbí yóò wu àwọn èyí ò pẹ̀lú ẹ̀rí ìdá sílẹ̀ ìsọ̀tẹ̀ ìtumọ̀ ní ó ti ìyá tó wá sí ìwòsàn níbi ẹni àti ìwé ẹgbẹ́ wọn tẹ̀lé ẹni ìtàkùnkú obìnrin ló ìtàkùnkú kí ìtàkùnkú ìdílé ọlọ́run ti ní wọn lẹ́yìn. Ìjọba ti ìgbèrè nínú ọkùn kúrú, wọ́n bá gbé wọ́n á fi wọ́n lè máa pa á. Nígbà wọn bá lọ́wọ́ àbẹ̀tẹ̀ nínú ìta ìwádìí sí ìjọba ورغم من قوله بكل ما بشر به فلما صرفه يقول فبما نكر به تبين ìgbèrú ìwọ́sí ìgbàlódé obìnrin ní bàbá ń gbẹ́ra bí ọkùnrin ẹ̀rọ fún ìlú sí léèrè ìgbà fún ọmọ tí ó ṣe èyí tàbí ìjọba tó bẹ̀rẹ̀ wà lóbẹ̀rẹ̀ àti ẹgbẹ́ ilẹ̀ ti kù mọ́ ọmọ tí ó ṣe ọlọ́run kò sí ìkéréje lórí ìjẹta lórí ìlú náà bó lè fi ìgbàlẹ̀ lọ sí ìyá ìyá kan tó lórí lọ ìyá ìyá tí bá fi lọ bẹ̀rẹ̀ sí tó bá di ẹni tí ó bá sọ ọ́ lẹ́yìn ọ̀hún kò rí ẹ̀ ìlú ìyàwó aláàbò wa fún alágbára rẹ̀ pé àwọn ilé ìlú ní ìlú ní ìlú ní ìlú wọn ẹlọ́gbọ́n bá yára lójú ilé ọmọ ìjọba ẹ̀rọ àwọn ọmọ ìjọba ọmọ ìjọba ọmọ ìjọba

ọba ìlú ìdágbókè ọba lọ́kọ ẹ̀ tó ń gbé pẹ̀lú láti bá fẹ́ tẹ́ta ọmọdé ìgbé káàkì ẹ̀ láti láti lè máa mú rẹ̀ ọkùnrin ìlú máa gbọdọ̀ sọ wípé ẹ́ tó ń kó sí owó ìlọ ìgbẹ̀mọ̀ ìyá ló mú gbé ẹ̀sùn ọ̀nà ilé ìgbẹ̀mọ̀ ọmọ. Nígbà tí ọmọ rẹ̀ fẹ́ ta, wọ́n ti lówó ní ìlọ lórí dákóre. Ìrẹ̀ ní ọmọ ọkọ̀ wọn, ẹ̀mọ́ ọkẹ́ ìyàrá ìlú máa lórí àgbẹ̀mọ̀ ìjẹ́

Bàbá ọmọ tí a bá fún àwọn ọmọ, ta ọmọ, ìlú ẹgbẹ́ gbọ́, àgùntàn lé gbọ́, aláṣẹ ilé náà gbọ́, ilé náà gbọ́, gbogbo ní àgbàdá. Àgbàdá pé ọ̀dà ayé òṣèlú àwa lọ́rùn ni. Mo dábọ́ fún àwọn àgbàdá Lẹ́gbẹ̀ẹ́sẹ̀lọ, ẹ̀rẹ̀ ìgbóṣùlọ́, oúnjẹ ọ̀tún ọlọ́run ni, bá ló gbé gbé ìwọ̀n tí ti mẹ́rin wọn. Ìsá bá kó wá tàbí ọmọ ìjẹ́ ìlànà ìyá, lẹ́gbẹ̀ẹ́sẹ̀lọ, ogun ni àwọn ilé ọ̀tún àwọn ọlọ́run. Tí wọ́n mọ̀ ní ọmọ tó tó fi àwọn ìbáwọn bàbá tí wọ́n dé, yàtọ̀ sí àbà. Ìdáwọn ìwà rẹ̀ ni máa ọmọgbọ́gbọ́ ìlú ọjọ́ ni ọkọ̀ rẹ̀ ọdún lọ sí ẹ̀dá ọ̀rọ̀ ó gbú o kò gbú o ó tẹ́lọ́ wo kò tẹ́lọ́ wo ó ti bàbá ara rẹ̀ yóò sọ sọ sọ sọ sọ ẹ̀rẹ̀ tó láti ẹ̀rọ ní ìlú ara tó lè fẹ́ pé ọmọ tí ó tó lè ní ọmọ níbi tó tà ní òbí rẹ̀ tó ń wọ́n lọ sí ọmọ ó di ẹ̀yìn tó bàbá ara rẹ̀ yóò ti gbà tó ti

ẹ̀rí láti ẹ̀rí ọ̀pẹ́ ọjọ́ tí ọmọ ọgbà fún ilé ìdájú Bàbá kan ti ìlú láyé àjọsí tó yọmọ ẹ̀rọ bá lọ pé ó fi ọmọ ìlọ́kọ̀ ọmọ yà tó lọ lórí ilẹ̀ ìlú tó yọ tàbí wọ́n ní ara pé ọkọ̀ ti rẹ̀ rẹ̀ ẹni ó bẹ̀rẹ̀ ìyá rẹ̀. Ẹnì kan ti ẹ̀jẹ̀ là, ẹnì kan ti ẹ̀jẹ̀ tó bá yóò bù òbílé ìbádá ìlú ìsìlámù wa tó tó ti ní nígbà tó ti ní nígbà tó máa tàbí ọ̀dà tó yáwó ìlú fáwọn tí wọ́n tó tèrè òun náà lè máa lọ bí ẹ̀yẹ́ ti rọ̀ nígbà tó wọn a máa pọ̀ fún obìnrin láti ṣe ní láti ṣe máa ń tàbí ilé gbọ́dọ̀ lọ́mọ ní ìlú ogun tí àbámọ́ láti rẹ̀ ìgbà àwọn ọmọ ó ti jẹ wọn ó kú ìyàwó òní jogún ọkọ rẹ̀ ìyàwó lọ́pàá rẹ̀ tẹ́lẹ̀ ìwọ̀n pọ́pátì ọ̀la owó náà àtọ̀ àwọn òrí tí wọ́n wà lẹ́yìn ẹ̀kọ́

ìyàwó ọmọ ilé tó ká láìsí agbóyé ní tó ti ọkọ̀ tó fi gbé ẹni lọ́rẹ́ rẹ̀ tó bá wù ní láti lọ ẹ̀wà ìgbésọ́ gbà ẹ̀sán ní láyé ẹ̀rọ àtàkì ojú ìgbé tó bá wá nílé ẹgbẹ́ ní láti lọ́dọ̀ bàbá rẹ̀ ní lórí yóò àti bàbá rẹ̀ ní ẹ̀ẹ́tọ̀ dáná sí ẹ̀ẹ́tọ̀ bàbá

lo àtẹ́lọ́pàá rẹ̀ tó padà sí lọ́nà tó ti wà lẹ́ẹ̀. Nígbà tí lè ara àwọn ọ̀sẹ̀ sí ọ̀sà sí ẹ̀ka ìdí ìgbàgbọ́ gbogbo bì ara ẹ̀ náà nìyẹn. Wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti lórí àwọn àṣàlẹ́ ó ti wípé àwọn ọgọ́sì rẹ̀ ti báyẹ̀ sálẹ̀ lẹ́yìn òní ó ló ń ṣokùnfà rẹ̀ ìdílọ́ọ̀lá ṣàkọlẹ̀ ìdánwò ìgbòkú òní ìdílọ́ọ̀lá ìgbòkú òní yá ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́lọ̀ ìgbàgbọ́ ilé ọ̀pọ̀ tó wọ́n lè ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ ìgbàgbọ́lọ̀ ilé ilé ilé ìgbàgbọ́ ti ní ìlú ilé ẹ̀mí bá sọ̀rọ̀ àmì ẹ̀mọ́ wọn lọ́pọ̀ ilé bá sọ̀rọ̀ àmì ẹ̀mọ́ wọn ẹ̀mí bá sọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ̀ tó tẹ̀lé tẹ́ ọmọ ìrìnlẹ̀ sọ̀rọ̀ ẹ̀mí bá wá tó tẹ̀lé àwíwẹ́ ó wá pé àwọn ọmọ ẹ̀mí bá tẹ̀lé tẹ́ ìrìnlẹ̀ tẹ́ Ẹgbẹ́ bẹ́ẹ̀, ẹ̀ á ti gbogbo abẹ́ sọ̀rọ̀ kan abẹ́rẹ́ kan abẹ́rẹ́ kan ẹ̀rẹ́ ẹgbẹ́ olùgbòrò jáde lọ́pùpọ̀ ọ̀sán ẹgbẹ́ olùgbòrò jáde lọ́pùpọ̀ orí orílẹ̀ lọ́pàá sí ẹ̀rùn ìgbọ́lọ̀ rẹ̀ èyí tẹ́ bá lẹ́sẹ̀ ní èrí ẹ̀kọ́ ayé ológbó lórí ẹ̀ka wo gbogbo àti ọgbọ̀n èyí tẹ́lẹ̀ lè lọ́pàá ní ìgbà tí a rẹ̀ lálẹ́ ìgbàlẹ́ ẹ̀kọ́ ẹ̀yẹ̀ kan jẹ́ ìgbìmọ̀ ìgbà òkúté ìwé

pẹ̀lú tí a bá ti wà nínú láì ló lẹ́nu ọdún ìdílé ọ̀pọ̀lú àwùjọ sí èdè ìkan ní ìgbẹ́jẹ́ ìgbẹ́nu ọdún òṣèlú pẹ̀lú ìfàyàmálẹ̀ alùpùpọ̀ sí àbọ̀lọ̀ nípa lórí constitution Nàìjíríà náà lórí òyìnbó pé alábẹ́rẹ́ nípa ìdámọ́ èdè bẹ́ẹ̀ ìjọba ti wà lórí social fáwọn ohun ẹgbẹ́ látàrí ẹ̀tọ́ olóògùn ní ọdún ìgbẹ̀rẹ̀ ẹ̀rù ìgbà ní ó ti kààrẹ lẹ́lẹ́ ọ̀sùn láti rí ẹ̀ wọ́n ní ọ̀sùn kan wò ní pé ọgbọ́n ọdún ọdún ìgbẹ̀rẹ̀ yìí wọ́n ní kò pẹ́ ìgbà ìbàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ogun àwọn iná rí ẹ̀rọ àwọn ọdún ní gbogbo ọ̀rọ̀ tẹ́wà ti dára àwọn bí ilẹ̀ ìlú pẹ̀lẹ́pẹ̀ lẹ́lẹ́ ìlú òṣèré ó lè ti wájú wájú ẹ̀rọ yóò dé ìlú ìdásọ̀rọ̀ àti wọ́n pa tó ti lé wọn wọ́n pa ní tó ti lé wọn. Yàrá ìbẹ̀rẹ̀ tí wọ́n ń ṣe nínú tí wọ́n ń lọ náà wọ́n ti lẹ́yìn ọ̀dọ́ láti lọ láwọn ọ̀dọ́ ìjọba ní ìlú wọn lórí. Àwọn ọmọ ilé ẹ̀rù ìdáná wọn lọ sọ́ọ̀ ẹ̀kọ́ sí ìdí náà ló ti tàbí sí lẹ́nu ilé òní gbígbà olóko ìgbọ́dọ̀ tó tó olóko ìgbọ́dọ̀ tó tó. Ìjọba ń ṣe fún orí ẹ̀rọ ti lé wíwí nínú ọmọdé wọ́n ti kó wa ìfẹ́lẹ̀ òṣèlú náà ti wọ́n àwọn àpálẹ́mà ẹ̀fẹ́rẹ̀ àwọn ìlú ọmọ bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀. Mo lọ́pọ̀ bá jọ wáyé, ọ̀sẹ̀ rẹ̀pẹ̀rẹ̀ ìta ní owó àwọn ẹ̀rọ wọn mú. Àwọn ìjọba ti bá wà ní àyíká ti bá wá sọ̀rọ̀ ní gbogbo ìjọba ti báyìí. Ọgọ́rùn-ún ọdún mẹ́rin máa ń bá balẹ̀ fún òní ìlú ẹgbẹ́ ara wọn mú. Ilé ìfàsí pẹ̀lẹ́pẹ̀lẹ́, àwọn àtàkì yóò tàbí fún ìlú ìpayà kalẹ̀. مسلمه وقال النبي صلى الله عليه وسلم الذي لا يقضي مسلما يروع عن مسلما ما مسلم لم يكن داوود الذي هو ليس مسلم لا تجد يا مسلمون هي التي تعمل الصيام الصبح ويجب ان يكون مقاما هو يستطيع ذلك صورة حاله ليس إليكم وخير خذوا عليها بجد أي لا تعملوا وزايا إلا الضغوط بنار في وصول كل آل وصائف أي صائف يسمى إلا إلينا العزيزين بيت يامي مندي يوم تقلت يوم الزمين يوم تكون من أجل أجل الوحد وأنا أنت من الله بني أخذت الكلي وتخلت الجمع يوم بيرادي إلى الله تؤخذ أجمل وأنا مندي كل يوم Ìgbogbo àwọn àṣàfẹ́ àṣà bí i ṣe ẹ̀tọ́ ìwé ìgbogbo ìgbèrè ìlú ọba tó rẹ̀ ọmọ ilé yàtọ̀ ìlú lábílì ọmọ ìgbèrú bí i ṣàṣẹ lọ́nà lẹ́yìn sọ́dọ̀ lọ́wọ́ àríwá sọ́dọ̀ sọ́dọ̀ sọ́dọ̀ ilé ẹ̀yẹ náà tó jẹ sórí sábàtà tí ò lè fún ìlú sábàtà rẹ̀ tí ò lè fún ìlú sábàtà rẹ̀ gbogbo ọmọ sábàtà rẹ̀ àwọn kékeré àwọn sára fún ìlú àwọn àtàlẹ́ rẹ̀ àti àtàlẹ́ ilé yóò ní ìrọ̀ sí nínú àti àwọn ìgbésẹ̀ àwọn ìgbésẹ̀ kan ọmọ ìpínlẹ̀ ọmọ ìyọ̀gbogbo ọ̀sán ìyá gbé ara ẹni ilé ọmọ ọ̀sán ìtàgbó kiri àtìlẹ́gbẹ́ ìlọ́pọ̀ ọ̀wọ́ ẹni wa ọ̀rọ̀ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́

Ìgbàmọ̀ ilé ìdíjú kẹrin ọlọ́run, dápọ̀ ilé ìdájọ́ mẹ́rin bọ́ọ̀lù. Bọ́ọ̀lù ti gbé ọ̀rẹ́ ìdíjú, yóò ti gbà níta. Gbogbo ìgbàmọ̀ ilé yìí, ẹni àtàkì bàbá bá wọn jẹ́ ẹni níyà, àwọn ọmọ fún ní ṣe ara ẹni àti láwọn ìgbè tí ó máa ń rí àwọn àtàkùn ẹ̀mí àtàkì ìsìláàmù sílé àtàkì ìsìláàmù ìkọwẹ́ sílé àtàkì ìsìláàmù gbogbo sílé ìlú ọlọ́pọ̀ bẹ́ẹ̀ ọlọ́pọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ bẹ́ẹ̀ ọmọ àtàkì ìsìláàmù àtàkì tó wọ́n ti ẹ̀rí òkú àti ìsìláàmù ìgbà tí ìlú àtàkùn ẹ̀mí ṣùgbọ́n ìlera ló kó bẹ́ẹ̀ alẹ́rìíká agbára mọ́yè àtàbí ọ̀dọ́. Ìyẹn ti mọ̀ fẹ́ gbọ̀ngbọ̀ lẹ́bi kẹ́kẹ́ ní sáwọn àbàdà lẹ́bi pélé ní pélé ní pélé ní àbàdà ní pélé pélé ìfẹ́lẹ̀ ní wa ẹ́ ó bẹ̀ tó lé ti gbogbo ẹ̀ pátá ní ọ̀gá ní ọ̀dọ́ bá dé. Ibẹ̀ bá fi lọ e sí ètò ìwọ ọmọ sẹ́yìn dé. Ìyẹn ọlọ́run ọmọ lò lájọ́ fún ìlú alẹ́sìláàmù ní kájá fún ọkùnrin náà kò ní bá ní ìgbòjò ọ̀rẹ́yàn máa bá nígbà ní ìgbòjò ọ̀rẹ́yàn àbìlẹ́gbọ́n àtàrí ní wọ́n dáadé mú nígbà tó lọ sí ìgbàtí lẹ́gbà lára ìgbàtí àwọn bá ti rí ọ̀sẹ́ kéré náà sí àwọn bá lè dáadé ìgbé ìgbàtí kékeré ní pọ̀ tó ìgbà tí ó ti dàgbà ẹ̀rì tó mẹ́ta ní ilé àti àwọn ọmọ ọdún ọmọ ilẹ̀ ọmọ ọmọ أرحبكم مرحبا بكم أهلا وسهلا وبارك الله فينا وفيكم وأحسن الله إلينا وإليكم بالكامل جماعة الله يغفر لك ستر أمور الناس الناس بجيني الناس بجيني عليه من نعطيكم عليه من نعطيكم أمين أمين أمين صلى الله عليه وسلم قلت لك ẹni tó kọ́ fún mi àtẹnudá fún. ọ̀pọ̀lọpọ̀ òun tó lé tèmi àti bí ẹ̀fọ́ ọ̀rẹ́ ẹni fún ọ̀rẹ́ ẹ̀fún ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ tó bá wọn tó ta ara àwọn ẹgbẹ́ tí ọlọ́pọ̀ tó wọ́n lọ́pọ̀ yọ ọgbà jẹ́ tó ti wọ́n yọ tàbí ti yọ lẹ́yìn ẹ̀fọ́ àtúnwọ́n ní àyíkọ́ wọn tó gbà ọlọ́pọ̀ wọn ṣe mú wọn ọlọ́pọ̀ tó wọn lọ́pọ̀ lọ́wọ́ ìtọ́lẹ̀ tí wọ́n kú lẹ́yìn ọdún orúkọ rẹ̀ ìgbìmọ̀ nílẹ̀ fún àti ẹ̀wà rẹ̀ ó lè jẹ́ pé àwọn ẹgbẹ́ káàkiri tó ń kúrò náà rẹ̀ nípa tó bí ọdún mẹ́wàá ní láti ọ̀dọ́lọ́ tó ń dára pé ìkọ́wọ́ ọdún tẹ́kù lórí rẹ̀ ìlànà ìrìn àjọ ọdún fún ẹgbẹ́ tó ń lọ́wọ́ pàtàkì wọ́n fẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ lọ́wọ́ السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين هذا الوقت الله الله ọba tí ó ṣe rẹ̀ fún àwọn ṣéèkù wa tí wọ́n bá wá sọ̀rọ̀ láti àpọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ olóore bí iná àti ọlọ́run ọ̀la tí wọ́n ṣàfihàn ní ẹ̀sán olóore ẹ̀rí ó láyé bí àwọn ṣéèkù wa tí wọ́n bá tẹ́gbọ́n pàápàá àwọn ọ̀rọ̀ tí wọ́n ti bá wa sọ̀rọ̀ ó lè àwọn ọ̀rọ̀ yẹn sì ti ti sílẹ̀ ìbára kára àsìkò wà ní àǹfààní àti ìtẹ̀síwájú ẹ̀yà wa fẹ́ gbọ́ ìparí tọ́pìkì yẹn ẹgbẹ́ ká ní àwọn àkọ́ọ̀tù wa tí ọlọ́ọ̀bà mọ́ṣà fún àwọn ṣègùn ọlẹ́kan nígbà àwọn ṣègùn wa lọ́wọ́ àwọn ṣègùn wa láti ìlú Ìbàdàn tí a àwọn náà ti wọlé àwọn náà ni bàdúrà mi ṣe Muhammadu Awal Sulaiman Akubioya tí ọlọ́run bá kí ẹgbẹ́ ayé àwọn àkọ́ àwọn afẹ́ àti àwọn àti àwọn tí wọ́n jọ ọkọ́ wọlé àbí ọlọ́run bá àlá tí wọ́n ṣe sọ ní ẹ̀sán olóore àti àwọn ṣéèkù adá. Bákẹ́lẹ́ àwọn ìbáwò wa àwọn náà wà pẹ̀lú àwọn ṣéèkù wa àwọn ìbáwò wa pẹ̀lú pàtó láti

الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله